الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń súpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà tọ́lọ́wọ́ òbí lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sànú aláṣẹ́lẹ̀ kìyàmù kíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ yòjó ni òun ni sahih Bukhari tí imam Bukhari kójọ kọ́lọ̀ ọba kóbá san imam lẹ́sàn rẹ̀ sọ fún wa pé àwọn ọ̀tá Islam àti wájú àtẹ̀yìn àti nínú àtìta àtòkè àtìlẹ̀ wọ́n ti bá Islam jà ọlọ́nkà jù wọ́n àwọn bàbá wọn ayé wọn ni pé gbìyànjú tí wọ́n ti pẹ́sì islam ọ̀rọ̀ wọn ò sí yọkúrú islam wọ́n á gbógun ti àwọn báyìí tí wọ́n á gbógun ti wọ́n kò sí nǹkan mí pé wọ́n gbógun ti islam directly àbí indirectly àmọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ìsàlẹ̀ pé inna nánú nazarna zikra wa inna lahu lahafizun dájúdájú àwa sọ ìrántí ọlọ́run náà kalẹ̀ ọ̀láti máa dáàbòbò àwọn afẹ́ àníkọ̀ ọmọ lórí nẹ́sì Qur'an nìkan hàn nẹ́sì hadith ọlọ́run ọlọ́run àwọn bàbá wọn wọ́n wọ́nà àtìrí ayẹ lára wọn wọ wọ́nà ayẹ wọn ò rí wọn ń mọ́ kọ́lọ́wọ́ bá san ọ̀bá yẹn a هنا الكتاب الاستقراض كتاب الديون هنا الكتاب الاستقراض وأداء الديون والحجر وتفليس باب كتاب نسر نقا كيما ياو كي ياو بكيما يانك بكيما يانك لاوي لينا كيما يكون يسان owó yẹn padà kò bá àdíwó ti gold ní kò bá àdíwó ọ̀tẹ̀rẹ̀ slays àtẹ́jẹ́ pé wọ́n fẹ́ ṣẹ́wó padà wọ́n fẹ́ náwó ẹni wọ́n fẹ́ gbà owó kó sọ́nù ni kọ́ náà nàkúnà ni hadith 2390 láti bẹ̀rẹ̀ láàárọ̀ àbí báàbù istiqradul ibl báàbù kíyàn rárá kúmí àwìn حدثنا أبو الوليد حدثنا شعبة أخبرنا سلمة ابن حكيل كهيل قال سمعت أبا سلمة يبين بين بيتنا يودف عن أبي هريرة أبي هريرة رضي الله عنه ó ní wọ́n gbàdọ̀ bàbá Salma ó ní mọ̀ gbọ́ sí àbú rẹ̀ mọ̀gbọ́dún sọ̀rọ̀ ń pa àbí òrẹ́ rẹ̀ rẹ̀ bí ọlọ́ ànà ó tó báyìí pé anàrọ́jùlọ́n takọ́dá rasulsallam fa aglada alẹ́ arákùnrin kan wá sí ànábì lówó ànábì jẹ́ arákùnrin lówó ànábì yẹn fa'ammasu ashabu àwọn tàbí àdájẹ́ pé ah irú àrífí òòrùn wọ́n dìde nílẹ̀ láti kọlu arákùnrin báyí wọ́n lẹ́fà sẹ́yìn àbí kí wọ́n bá wí kọkádà òwò alábìnrin ẹ̀sílẹ̀ fa'inna lisa ibn mukalan olólẹ́tọ̀ wà lájẹ́ ń gbèsè ẹni tó lówó òun ló ní ẹ̀tọ́ olólọ́rọ̀ láti sọ فإن لصاحب الحق مقالا ẹni tó bá lẹ́tọ̀ọ́ ìtọ́ tó ní owó ohun ó di olólẹ́mọ̀kára olólẹ́nu ọ̀rọ̀ lọ́pọ̀rọ̀ wọ̀ṣẹ́ra ọlá ọba ìran alẹ́bíwá ránkúnmí alẹ́bíwá lọ́dọ̀ rẹ̀ alẹ́bíwá ránkúnmí lọ́kọ̀kọ́kọ́lá kóntó ọba yí ó náàs ọba ní mọ́ عن الموصر mo máa ń ṣe àmójúkò fẹ́ tó kó ní ìgbà rọrùn fún gàmọ́ àṣàmójúkò fún wọ àkọ́fífò alìmọ̀ọ́sẹ̀ ẹni tó bá wà ní ìnira máa sì kà fúyẹ́ fún nígbìn gbó rẹ̀ kó fún alìbẹ̀rù ó di yẹn dídá ó bí wà iná lè sọ ibùdó hakul mukaren ẹ fílẹ̀ tó lẹ́yìn tó ní ewó olólẹ́nu ọ̀rọ̀ فاشترى له بعيرا لبارا ركم ميفون فأتاه إياه لبارا ركم ميفون ركم ميفون وقالوا لا تجد إلا أفضل من سنه níjọ́nà wọn wà nílà nǹkan tó ṣe ṣe déédé yíyẹ̀ sí ti arákùnrin àfẹ́tó jùlọ fọ̀kára ìṣẹ́róhó àtòhó ìyà alábìnrin ara àǹfún tó tó tóbi jù rẹ̀ فإن خيركم أحسنكم قضاء يتودع جلال من سبيت الأداء أو من ضبع فكي الحديث حديثي أمن الذي رأيكم يوم 3 years old أو في رأيكم يبي 4 years 5 years ها which رأيكم يتوبي سنة أطلب جوتي تيهلو which means أول جوتي تيهلو àwọn sàbá gbẹ̀lá afá ti yọ̀dájọ́ ipé fíkì wọn gbẹ́gbẹ̀ pé tó bá yá 2000 lọ́wọ́ èèyàn nìsí haram ní kọ́ gba 2100 kọ́ gbé owó tó yá ẹ̀ ojú fi 100 lé o wọ́n gba 2000 eh, haram ní àwọn tó gbé wọ́n gan fún ààrẹ tó rẹ́ yáwòye ló bá fún 2000 rẹ̀ kí wọ́n tó fún 500 naira kù ilé ìṣẹ́lẹ̀ nínú ìṣẹ́lẹ̀ ìmọ̀bọ̀ mi ẹ̀yẹ yìí ẹ̀ àmẹ́lẹ́ ìkẹ̀lẹ́ pọ̀ ló béèrè ẹ̀jọ́ ní mọ́jẹ̀mọ́ lórí ẹ̀ ó di ọlá pé ràǹkúmí tá ti jẹ́ra sọ fún yẹn ó tóbi ju ràǹkúmí tiẹ̀ lọ́bẹ̀ àwọn ti yọ̀dájọ́ ó di yé wa ọlọ́mọ tó àfúrẹ̀ yé wa náà àti suit alan three hundred ninety one báàbù ọkọ̀tún takọ́ọ̀dà báàbù tí حدثنا مسلم حدثنا شعبة عن ابن مالك عن ربيعي عن عزيفة رضي الله عنه وما سيدنا عزيفة المسلم المسلم قال سميت النبي صلى الله النبي صلى الله عليه وسلم يقول قل موقوت على جمع سباحك مات رجل فقيل له قل أقول كثلاث وان بلور النساري قال كنت أبايع الناس طبعا هم تجا مو رجع لهم هم تجا هم رجع لهم كده بيسي ولا شيء اون ما تجا مو ما رجع لهم جوز عن الموسر انت كبرهم فون مو بلاي لا تفوي سودا وخفف عن المعصر انت كبار نرافون ما عاد بكفوي فون فغفر له الله أكبر تيناجي قال أبو مسعود سميته من النبي من النبي صلى الله عليه وسلم أبو بكر من أبو أتدعو النبي محمد صلى الله عليه وسلم ولا مسافر ولا بعض بون كاكي ما سيما توما سلداج وتبا جلو ما يتي كرامكم به كان يتي كرامكم به أبو أبو زير زبو ba jẹ́ ló osment lọ́dọ̀ pé àbíbà ayọ̀ ti kìrámù kó ń bẹ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ yọ̀dọ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ báàbọ̀ àríyó tẹ́lá akbar mi sí nìyí باب tó yà pé sí ẹ lè san nǹkan fún yàn tó ju yíẹ̀sì tó yàn fún yàn lọ yẹn gbà lọ àti 2393 عندنا مسدد عن يحيى عن سفيان قال حدثني سلمة عن كحيل عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم يتقاضاه بعيرا arákùnrin kan bí ọ̀rẹ́ gbàgbà arákùnrin kan bá ọwá sí àwọn islam ní ìrànkúmí fàkàrà rasulullah sallallahu alaihi wasallam wọ́n pé èrè tí ó hù alájìdí ẹfún ìrànkúmí ẹ̀ padà fàkàrà lánàjìdí illa sinan afdal gbogbo ìrànkúmí ó tóbi ju ìrànkúmí rẹ̀ lọ òfin kàrábí arákùnrin wà ní ẹ̀sán fún sẹ́ ẹ̀mọ́n àwọn olójú kan wà ní arábí ọ̀sán ẹ̀sẹ̀ dára fún mi mọ́déwò ní sẹ́ ọlọ́wọ́ mọ́déwò rẹ̀ náà ti fẹ́ ìná ọ̀kára sọ́lá ẹ̀tọ́ fa iná mi ní kẹyàrin náà sí àsánahun kọ̀dọ̀ arábí náà tó dáa jù náà yẹn lẹ́yìn tí máa sàgbèsè lọ́nà tó dáa ah ọmọ ó bí wa tó fi dáa jù nìyẹn gbogbo eléyìí náà wà nù mọ̀ tó dé àjùlọ kẹ́ kí mùsùlùmí máa ṣe ó di wa kìí pé wọ́n á sí ọlọ́wọ́ àwọn ọgbẹ́ kílódé à ah, lórí kan máa jẹ gbèsè ní gọ́ọ̀mẹ̀ntì kan jẹ gbèsè kan jẹ gbèsè wá ní kọ́ jẹ gbèsè kú tiẹ̀ ó di yé báàbò ọ̀sùn padà báàbò tó bá gbọ́ kí ẹ máa ṣe gbèsè tọ́nà tó dáa 2393 حدثنا أبو نعيم حدثنا سفيان ابن سلمة عن سلمة عن أبي سلمى عن أبي هريرة رضي الله عنه قال عمر سيدنا أبي هريرة رضي الله عنه أما كي أما ما لي تنكا بولي كسي كما داكو أبي هريرة أوديا ونبوكو سابو هريرة أنا ونبوكو سابو هريرة أنا جا gbogbo ẹ̀nà kẹ́kẹ́ gbogbo náà fẹ́ gbogbo sí o ju pé kí ni fẹ́ gbogbo عن أبي هريرة رضي الله عنه قال كان لرجل من على النبي صلى الله عليه وسلم سنا من إبله أراكم كان رانكم كتني يدون على النبي صلى الله عليه وسلم فجاء يتقاضاه أو عوات بارانكم يقعد فقال رسول الله أوتوه وبا عنده أن يلفون رانكم فطلبوا سنه هو اللي وانكم سيدي إيتويا بيبيالا ورد إيدي يارد فمجددوا له إلا سنة فوقها wọn wá rí náà kúrò sí dédé tí ẹ ibi tó ju ti ẹ lọ fọkàrà ọtọ òhù àńdùn àní ẹfún ẹfún lẹ́yìn tó ju ti ẹ lọ fọkàrà ọfàtàní wọfàlọ òbí ó sàtẹpẹ fún mi Ọlọ́run ó sàtẹpẹ fún wọn náà Ọlọ́run òwòrán فقال النبي صلى الله عليه وسلم يقول إن خياركم أحسنكم قضاء يلي سبحانه وتعالى إيه تدع جنوين أنا أعطي ما سبب لنا تدع two thousand fún ọ lówó nìsín contract ó oh, five million ó oh, wá contract nínú àwọn ọlọ́ọ̀bọ ó wá gbèrè ten five million ó wá ten million ó wá ní million padà ó wá àfà ẹni fún ten percent ní owó ìgbìmọ̀ five hundred thousand ó ti dédé ó ti yé wa àbárápọ̀ náà five million five hundred naira thousand gbẹgbà eléyìí ọba aráàmù ni ó ti yé wa one. ṣé ni. ni wọ́n gbàdọ̀ pé ẹ̀jọ́ ní condition yẹn kí tó wáyá ṣètò òfin ní ìyẹ̀bá ìkún òbí tí ẹ̀jọ́ jọ ẹ̀lẹ́ ní condition pé ọlọ́wọ́ sówò tó bá kí n jèrè máa fún kí n bá short wọn náà jẹ lẹ́yìn òwò lẹ́jọ́ sí ìlú wọn kò ní àbí mudaraba òun ló lówó wọ́n ló níṣẹ́ rẹ̀ pé òun náà lówó ìtẹ̀kọ̀rọ̀ àmì ọ̀yáwó ni ẹ̀jọ̀ sọ pé yóò fi kankan kún yá mi five hundred thousand ọ̀dẹ̀ fún ọwọ́ àlọ́ ṣe ẹ̀ ọwọ́ náà wà á rí pọ̀ òdìrí ńbẹ̀ fún ara rẹ̀ láìjọ jẹ́ pé ní àgbẹ̀ wa fún ní five hundred thousand àti one two àfọ̀ sáàtọ̀ ọlọ́ni kí n kówó ìwúlò fún mi gbà two hundred thousand mi àbí one hundred thousand mi ó di ilé ìkọ̀tà burú ńbẹ̀ ó di ìtàkùn wà mẹ́rin pé kẹ́sọ̀ pé tó ẹ fi ó ń lọ sí ọ̀rẹ́ bóyá sáàtì bóyá fún ìmọ̀lára ọwọ́ àjọba. pé ìgbàdá ti ní ìgbọ́dọ̀ ọ̀sìn ìdẹ́gbẹ̀yẹ ẹ̀yà wa fíjẹ́ ọ̀pá nígbà pẹ̀lú ní ẹ̀dùn báyìí. ẹgbẹ́ àgbẹ̀kọ́ ikọ̀ ní ètò amẹ́rin má bí sẹ́m pẹ̀lú àdìsí ìgbà ìgbé kò sábúrú mẹ́ ó di yẹn bí sẹ́m pé ẹjọ́jọ́ ní àdéhùn lórí ẹ̀ pé tó bá iṣẹ́ ìjọba wà nǹkan fún mi o iṣẹ́ rẹ̀ ní méjì náà ní iṣẹ́ gbàgbàgbàgbàláyé wa ti wà yìí nìkì tẹ́gbẹ́ wá iṣẹ́ gbọ́n gan olùmọ́ni ó rẹ̀ gbà tẹ́gbẹ́ ó tún máa tẹ̀ bribe gan ní kó tó rí ẹ̀yìn owó rẹ̀ gan ó ti ríṣẹ́ gbà ó ti ríṣẹ́ ṣe ó ti parí iṣẹ́ àti owó gbà tó wá tó dọ̀nà lébìrà lásán ní mínísírì ó lè gbé fáìlì rẹ̀ pamọ́ ọlọ́run kó sànù two thousand three hundred ninety four حدثنا خلاد حدثنا مسحر حدثنا معارب عن دثار عن جابر بن عبد الله رضي الله عنهما قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في المسجد وصلنا جابر بن عبد الله ولما النبي صلى الله عليه وسلم هو عن قال مسعر أراه قال الدهى ولما يقول إنك صلاة الدعاء له فقال فصلى ركع صلى ركعتين ركع بجي وكان لي عليه دين فقداني وزادني مدني وتجمي او عسوا يفمي لين وتواصل لكم في فزادني وتوفمني عليكم وهي اوديوا على السوت على فرعون 95 قال امام البخاري رحمه الله باب إذا قضى دون حقه أو حلله فهو جائز باب انظر أقعد كتير باب سيبسي lórí nípa owó tí wọ́n jẹ ẹ̀tọ́ rẹ̀ àbí ó ṣe lẹ́tọ̀ fún wọn owó ajá eléyìí ó ṣe déédé àdásánà abdán àdásánà àkbáránà abdullahi أخبرنا يونس عن زهري قال عددني ابن كعب ابن مالك عن جابر بن عبد الله رضي الله عنهما أخبره وانا سيدنا وما سيدنا كعب وما مالك وانا سيدنا عبد الله وما عبد سيدنا جابر وما عبد الله فوز روح بايك أن أباه قتل يوم أهد شهيدا كنا طبعا أبوه رجوه أود نشهيدي وعليه دين أدى جابسي فاستعد فاستعد غرباء في حقوقهم اما tí wọ́n jẹ nígbèsì gbóǹkọ́lùkù wá wá láti fi owó rẹ̀ gbóǹkọ́lùkù wá bèèrè owó rẹ̀ lọ́wọ́ jabjabir فأعطيت النبي صلى الله عليه وسلم فسألهم أن يقبلوا تمر عائتي فيحللوا لي فيحللوا أبي أواني سيئة يتجمون جبسي سيئة كعدبينه ẹ gba àwọn èso dẹ́bínú wọ̀nyí kẹfì rọ́pò gbèsè tí bàbá abdullahi jẹ tí bàbá bàbá fàábà ò ó bá kọ̀ gbára ò owó wà ní à ń fẹ́ fàálámi yóò tí him nabi sallallahu alaihi wasallam àhí tàbí wà fún ọlọ́gbà kò mi wàkàrà fastagdo alayka ó ń sọ fún ọkùnrin wá gbówó lọ́la wọ́n ju wá gbówó lọ́la فقد علينا حين أصبح وما جوان يقدر النبي صلى الله عليه وسلم فتافى في النخل ريوان النوبوكوي ريوان النوبوكوي فدعا في ثمرها أباسي أدواسي أبوي سوري بالبركة قالوا في البركة فجددته فدقديه أو wọ́n wá abẹ́rẹ̀ sí san gbèsè fún wọn pẹ̀lú dẹ́bìnú yẹn abẹ́rẹ̀ sí ta dẹ́bìnú yẹn abẹ́rẹ̀ sí san owó fún wọn fàbákì ẹlẹ́nà mi sánmà rì hí à ó tún wá kù fún wa ó tún wá sẹ́kù fún wa inú àwọn èso rẹ̀ ó di wa èso tí wọ́n gbẹ́ wọn bá bá gbogbo ẹ lọ complete ó wá di pé tí wá sẹ́kù fún inú àwọn èso oko yẹn kọ́lọ́ ọba kó sànù wa. wa alaikum salaam dala bẹ́ẹ̀ kò burú pọ̀jù bẹ́ẹ̀ only thing is that tí n bá gbọ́ yé owó yẹn kìí ṣe kí wọ́n sẹ́lá àrùn ọdún márùn-ún àbí ọdún mẹ́wàá ẹ̀lú wọ́n fi lé rẹ̀ ní tí gbogbo ẹgbẹ́ wọn fi sanwó wọn fi sanwó yẹn ó ní wọn bẹ́ẹ̀ sanwó yẹn gan-an láàrin five years ó fi sanwó yẹn nígbà tí mistake like one point five million three hundred thousand àpè that's five years. ó di eyín tó olóògùn wọn kún kún bá sí bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn lọ́rùn jù torí ilé ẹ̀wọ̀n jùmọ̀ jẹ́ ti wọn jù kún wọn ta ilé yẹn lọ wọ́n lọ táwọn ń tọ́ ìbá ti gbà ó di wọ́n dájú pẹ̀lú ìgbẹ́ ẹ̀jẹ̀ tí ní mú ipò oníjẹ́. gbèsè tí àlẹ́ ọjọ́ àdé ìtajà tó ní àápọ̀ ìdájọ́ ìgbẹ́ ìtajà ìgbà ní ìpínlẹ̀ ara ẹ̀jẹ̀ tó tútù. bẹ́ẹ̀ ni. kí ló ti bàbá wọn lẹ̀ nínú ìlú ara ní ìtajà. ẹ̀rì kí ló fà pé jábẹ̀ lọ́wọ́ àdé bá gbọ́ fi káwọ́ dísẹ̀ pé jábẹ̀ fẹ́ sanwó ẹlẹ́kẹ̀ẹ́ fún wọn pẹ̀lú débínú àwọn oníwọ̀n

onítú àyà tó sọ pé ìtọ́kùnlá akọ̀tọ̀kọ́ọ̀tì onítú àyà yìí ó di ń tú yìí pé ọlọ́run ní ọlọ́ọ̀bà bó ti yẹ ọlọ́ọ̀bà ọgbẹ́ni ìṣirò ó ní ten million lọ́wọ́ ó di Ismail ó ní one million lọ́wọ́ lápòjúwe yìí lágbára àti fi one million ní sàárà. aláàbò ni wọ́n ma ah a fáyì ti fi one ah, fi one million lẹ̀ ọ́ adé náà sọ wọ́n yàwó pé ètò òkú dì ìyàwó ìyàwó rẹ̀ yóò kọ́ àbá jẹ̀bú oníṣẹ́ ẹnìkan ẹnìkan ti jẹ̀bú sí akọ́jú àwọn náà fẹ́ jẹ̀bú àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á ṣe hùn hùn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni أما ما هو يبقى ذلك وذلك سنة من الأولين وقليل من الآخرين أما هو عم بيعمل وزن به ها هو عم بيعمل وزن به قلت الجنجواز جاري عندي ولا ايه ìkádó báyìí àbí sọ́lọ́lá nàbí karim bí 1,390 lájú àbí aka àti yẹn 95 láti dúró ábìrà ti 96 inṣà wa alaikum salam dìlọ Ayàyípa ẹni tó jẹ́ pé ọmọ ọgbẹ́ ẹ̀sẹ̀ ìdíjì ní ìfàmà, máa rò nẹ́bàá ọkàn rẹ̀ ká máa bẹ̀rẹ̀ òkùnkùn ibi ibi ibi tó pẹ̀tẹ́kù náà ọba pẹ́rẹ́ ó gbìyànjú máa sọ fún mi gbìyànjú pé òòrí owó yẹn tán. ẹ̀kọ́ kọ̀ọ̀kọ́ lẹ̀ wọ́n síyà tí àwọn mùsùlùmí ọ̀kà kúrò nínú wọ́n are very very important in fact anabi muhammad sallallahu alaihi wa sallam onímúmi ní ọ̀rẹ́ kújọ́ méjì ọkọjá lọ nílẹ̀ ní wọ́síyà tí ọkọ̀ tí ọkọ̀ kàlẹ̀ ní kọ́sọ̀ fáwọn èèyàn tó bá dín àrùkù mojú lágbájá yìí báyìí ọ̀dà kùn àìmà tó bá tẹ́lẹ̀ tí a ní kún yẹn lè dè so pẹ̀lú àníyàn àwọn ọmọ yẹn wọ́n san owó yẹn ó di wà wallahu ta'ala kódà bọ́ ní tó lóyún yẹn gòsì lẹ́yìn àwọn ọmọ yẹn san owó táwọn ọmọ rẹ̀ ó di wà náà. ìyàtọ̀ ló ń ó gbéyàwó. àbí ọ̀rọ̀ ẹ̀ lè ṣe wọn bí lọ sí òkè wọn ó kílọ̀bù mi. ẹ́ ó kílọ̀bù mi. ó gbéyàwó lọ. ọdún wọn gbéyàwó lọ lọ́kọ̀. Mm-hmm. àwọn ọkọ̀ yẹn wọ́n á jọ àdìyàwó wọn á kílọ̀bù mi àwọn méjèèjì wọn kù lọ ilé ẹ̀ ti gbà mm-hmm. ilé wa gbà náà ìyàwó jáde ọkọ̀ yẹn ìmú àná mi inú náà ó gbà jáde dé lọ́kọ ìyàwó ìyàwó ọkọ èyí ni ẹ̀sẹ̀ mú hmm. àmọ́ ní wọ́n sọ fún ìyàtọ̀ tí wọ́n lẹ́ mú lọ ní wọ́n sọ fún ìyàtọ̀ tí mo jẹ ìyàtọ̀ ìlówó àmọ́ àwọn ìlú tí mo jẹ lówó ní bí pé òun ní fóònù lè yẹ àmọ́ òun jẹ ní báyìí lówó hmm. wọ́n sà gbé tó tó tó owó padà kú. irú ẹni tó kú lóhùn ọ̀rẹ́ sí yẹn. ó máa bèèrè àwọn èèyàn náà ọmọ obìnrin náà lọ ọ̀rọ̀ náà yẹn gbé tó lápájá na àwọn èèyàn lówó olóòrùn rẹ̀ tiẹ̀ tí wàá pòun jẹ ọjẹ́ òun lówó kọ́ wá béèrè owó rẹ̀ kásanwó rẹ̀ fún ó dé wà sànù wà àwọn olùmíín bẹ nu ọlá fún kò ní gbèrè lọ lápájá ìwé wà nù ìṣòro báyìí gbèsè ní a اللهم اقفني بحلالك عن حرامك وعدني بفضلك من سواك نعم وعليكم السلام فينا الله قف عن الله Thank you.

lẹ́sìn ní ọ̀kan ní àwọn ọmọ tí ó wù ní àyè ẹgbẹ́ ìpè tí bàbá gbé lè yàn. ẹja san. táwọn ọmọ ìmọ̀ ìjà tó lọ ní ìgbà bí mo ti ní òdìdẹ ìgbà. èyí pé ìgbà míì tí wọ́n ti wá ní èèmọ̀ ní ọ̀dọ̀ wa dé ẹ̀rí ìlú tuntun wọn fún ìdí ìtàn kátó mọ̀ kí èyí ìyàtọ̀jẹ́ lórí pé mo fi ẹ̀rọ ṣùgbọ́n ní ẹ máa sọ fún pé o ní àwọn asset báyìí báyìí báyìí báyìí àwọn kó o wà láyé tó kọ́ náà wà láìpẹ́ nígbà yóò sá mọ́ ìgbà yóò fà náà gbèǹgbè ẹ̀wọ̀n tó kù fún ọmọ tó kù tó bọ́ sí kòtò ó làwọn bàtì ọmọ tó kòtò gan-an àǹfààní ni owó yẹn rẹ̀ ò lè jẹ́ táwọn ọba tó wá yìí kò ní ìlú tẹ́tọ́ náà èyí ló dún ìgbé kan tàbí wọn ni dàwọn ọ̀lẹ́tọ́ ní ìtọ́ ìṣẹ̀lẹ̀ ní pé ọ̀là ní pé à ń pọ̀ nínú àwọn fáwà kan jẹ́ pé tí ò sí rẹ̀ lọ́wọ́ wa ẹ̀wọ́n fi lábẹ́lẹ̀ ló lè ní ìlú ìlú ìlú táwọn yẹn wà láti lọ gba ilé kọ́lá kó lè pé kò sí ìlú ọ̀rọ̀ lè pé kò sí ìlú. ṣé ẹ̀rọ tó wáyé ni pé àjẹ́gbẹ̀ kò sí àwọn ọmọ nǹkan kò ní rí àǹfààní. ilé ojú rẹ̀ bàbá yẹn kò sí wàhálà ní ojú rẹ̀ wọ́n wọ́n dájú. Hmm. báwo ni o tó ń ń hmm, gbẹ́sẹ̀lẹ̀ ni pé àwọn mílíọ̀nù ń gbọ́rọ̀ lọ́ọ̀bà èyí mílíọ̀nù ń jókòó ti ọ̀rọ̀ lọ́ọ̀bà sí ń gbọ́rọ̀ lọ́ọ̀bà ibi tí a lọ ní abaka abuja ń jòyè àwa adé sí mabuchi ministers quarters ní mabuchi ládé sí ọdún apàrọ̀lẹ́ gba hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì àpàdà lọ́sùn ọ̀ àmọ́ abẹ́lẹ̀ akọ́kọ́ tí sèkṣẹ́ ìdàtí kọ́kọ́ àbùkù àtùpàdé náà fàájà ní pé àsìkò àti ìlú wa tó àwọn nìkan lè kí àsìkò wọn náà tó máa tó wà nílẹ̀ ó ti ti pa nígbà tó kó náà ti dé ó ti mọ́ sáfì ẹ̀ pa ni nígbà tí ọ̀rọ̀ kòrónà lọ rẹ̀ bí wọ́n sọ fún pé kó dínkù sí bá tó ká lóko káàkiri nínú ilé rẹ̀ àbí ìbára ń jalè ni ó ti mú o pé àwọn tó wọn ti ẹ̀ ráyè kírun jẹ̀mọ́ bóun ti ráyè jókòó tààlì ó di lẹ́yìn náà tí ẹ bá ẹ pọ̀ gbọ́ ọlọ́ọ̀ba nínú àwọn èèyàn alágbọ́n gbé bẹ̀rẹ̀ ó lójú ẹni tó ké ó nu wọn dé pé ó lè máa lídì ìrúnú wọn tí ó máa ṣe tàrí ìfọ̀ ẹni kó wọn gbà pé inú mẹjáàdì kan àbí gẹtìmọ̀ kan ni ó gbọmọ kí n fún so àti máa gbọ́rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ń sòro ọwọ́n àti tí tí wọ́n nìyẹn ọ̀kẹ́ ìṣẹ́ sọ ibẹ̀ bákan bẹ́ẹ̀ tí mo mọ̀ sọ pé ó ti wọ bí eighty six years old ó lè jà wọn kan ní ten million naira nígbà wọn sí ìròyìn pé wọn pàtẹ wọn lọ wọn bọ wọn pàtẹ ọjà àwọn yẹn ní ten million naira ọwọ́ àárí owó ọwọ́ asọ́fà àwọn tó yẹn kó wọn agbowó yẹn ní ọ̀túnla ọ̀la rẹ̀ wọ́n bá filẹ̀ kan lọ ọ̀dà á ah, ilẹ̀ cheap at eighty six years old ọba ọba ẹ́ ló bá ra gbogbo tó lẹ́sìn sẹ́wọ́ fáwọn èèyàn lọ́tùlá ẹ̀ lọ́tùlá náà lọ́tùlá lẹ̀ ó wá nílẹ̀ yẹn ó kéré jù òun ó jèrè more than twenty million lórí ẹ̀ lọ́sàjáde ni pé wọ́n wà lórí ẹ̀ ní kòrónà ìdé lẹ̀ ó wá wálẹ̀ ju iye tó ń gán ra lọ at eighty six years old ní ti bóun ṣe ṣe wọ́n máa ń pè àwọn èèyàn bá ọ̀rọ̀ ọlọ́run bá wọn ọ̀ká kún ní ọmọ ìlà dárík mo ń sọ báwọn tó súnmọ́ pé lò bàbá yìí ò sàmà rẹ̀ o kò sàmà rẹ̀ kò sàmà rẹ̀ at this age and ó sọ fún mi rí bàbá yẹn sọ fún mi rí pé ọ̀rọ̀ náà sọ fún mi more than ten years ago fún mi pé òun ò ní kankan tó fẹ́ náà lórí ọmọ kankan mọ́ gbogbo àwọn ọmọ pátá the last one ó sì máa start ẹ̀ parí ní Dubai the last child ọmọbìnrin ló parí mọ́sítàsì ní Dubai so kò ní ìgbà náà tó bẹ́ẹ̀ sí lórí ọmọ ẹ̀ka mọ́ àfikà àwọn ọmọ fún ní feedback ọmọ fún ní returns right wọ́n wá fún mi pé mt tí mo lè rí ilé kan tí ìdúgbò three million lọ sí wádìí kàbínú ọdún mọ́mọ́dé sọ̀tẹ́ ẹ̀ mọ́mọ́dé sọ̀tẹ́ ẹ̀ three million lọ́dún gbé yára ìjọba dáa tó fọkàbàlẹ̀ yóò kíjọ́ ni wọ́n ní fa wàhálà o olùkọ́ àwọn pé bọ́ọ̀kọ̀tà àti kó kà máa dé síbẹ̀ ni lójú àgbà mìgáàdì síbẹ̀ yóò máa sanwó fún mìgáàdì àwọn yìí tó ṣètọ́ọ̀nù ṣètọ́ọ̀nù ọ̀tá wa ni kì í fẹ́ kà sí mi ìwà kékeré kéèyàn sí mi wọ́n lọ́wọ́ bá kó sàánù wà kọ́ lọ́wọ́ bá fọ́ á ní sí àlàhà kúmù takásùrù tó ata zurtumul maqabir akujo akul allah akum takasu akujo akul kọmọ pọ̀sí kọmọ pọ̀sí na ni ó di ebó lè ní ẹ̀kọ́ àǹfààní ẹ̀kọ́ táwọn rí wọ̀láì orí lágbà ní ní ọkàn àfikẹ́ wá iná gbábẹ́ lò kẹ́kẹ́ wá kẹ́ fi ju kólébà gbogbo wa lò tẹ́lá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ lára ọkàn ní wọ́n gbé àwọn Yorùbá aláka ìpọ̀ ó kọ́ tó wọ́n ó kọ́ ńlá ni oúnjẹ ẹ̀mí ara yìí oúnjẹ kama nọ́rìṣì oúnjẹ ara yìí pẹ̀lú oúnjẹ náà ni ó di mú program kan jù ní nínú tẹ̀míṣẹ̀ kan ni wọ́n sọ pé rice kí jẹ́ nǹkan lọ́wọ́ fún kí ààrẹ kára rẹ̀ mọ́ jọ̀lọ̀ kára rẹ̀ máa dẹ́kọ́ máa jọ̀lọ̀ kí ẹ bá ní rice kí ẹ wá lọ ẹ́ kí ẹ lọ rice kó wá dàbí èlùbọ́ kí ẹ fomi mix ẹ̀ kí ẹ fi what do you call it vaseline mix ẹ̀ kí ẹ máa fi rárá ìpè ráì kìí rí ìkára yẹn máa jọ̀lọ̀ mo á ń wá ń pé gbogbo ẹ̀ náà yẹ̀pẹ̀ náà ní lórí yẹ̀pẹ̀ èmi ò rúmẹ̀ báyìí pé yẹ̀pẹ̀ náà ní lórí yẹ̀pẹ̀ ó di wa mẹ́fà yà mí bẹ́ẹ̀ pé nígbà pé ara yìí ìdọ̀tí ni ìdọ̀tí náà ni ó máa nọ́rìṣẹ̀ ẹ̀mí yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni ó máa nọ́rìṣẹ̀ tó oúnjẹ ẹ̀mí táwọn Yorùbá sọ wáàzí ìwọ̀lá ìrúlá ni òdì sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́wàsí ìgbọ́wàsí kọ́ àti orí inú rẹ́dìí láti wọ́n ìgbọ́n òdì ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ bá mèsì nǹkan sáré orí bàbá iléwúrẹ́ wáàzí mèyàkúyà bàbá iléwúrẹ́ orí bàbá kan bẹ tó ní owó lọ gidi gan-an àmọ́ kìí ọ̀sàkà ọlọ́run wá kẹfẹ́ láwọn ọmọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ nífẹ̀ẹ́ sí wọ́n máa yọ bàbá lẹ́nu kó máa fi yọ zaka bàbá wà yọ zaka ni wọ́n bá afáàkẹ́ bá wọ ọ̀lú wọn wọ́n máa lè pe wọ́n á wúlò bí wà sí afáà wọ́n á pe ah afáà yìí ọ̀rọ̀ rẹ̀ máa ní táfírì gan wọ́n á ní kí afáà yẹn wá sí wà síwájú lé àwọn kí bàbá àwọn náà lè bá jàǹfà ní wáàzí yìí topic láti sọ́kọ́ sọ́rọ̀ pé pàtàkì zaka so bàbá yẹn wa afá wa lọ síwájú ilé wọn bá náà wá jáde wá òun náà ń gbọ́ wọ́n jọ dáhùn kí bàbá yẹn kan bu ẹkún ni bàbá yẹn wá bu ẹkún á àwọn oníwà àti ìtẹ̀ sáré wọ́n wá rí ti wọ́ bàbá yìí ní ara á rí ojú bàbá yìí ara báyìí mi ṣe ká bá nígbà tí bàbá yẹn wọ́n pariwo àti bàbá tí afá àbọ̀tán jókè jókè tá a mọ ọgbọ bàbá alhamdulilayi kú wá sí àná ṣé bó ní báyìí ṣe ká yọ zaka dùn ní kí ní yọ zaka wọn ní à wá sí ẹgbọ́ lánàá tí ẹbí sunkún ní à ẹni kó wá sí ọlọ́pàá bílẹ̀kùn ni ó wá sí ọlọ́pàá bílẹ̀kùn ṣé ẹ rí irun gbọ̀n àfa yẹn ọjọ́ irun ewúrẹ́ òun kẹtọ́ sọnù irun gbọ̀n àfa yẹn ọjọ́ òun wá ewúrẹ́ wo ni wọ́n ń pamọ́ ẹgbẹ́ ah ìyẹ̀rí ewúrẹ́ mọ́ oníye òun ìyẹ̀rí ewúrẹ́ mọ́ oní ẹ òdìyẹ yìí o tó ń jẹ́ alahakum tàkàtà tó náà òbí òun náà ni ọlọ́run bá kó kó sànù wa ọlọ́run bá kó sànù wa ọlọ́run kó sànù wa ẹni bá ń gbọ́rọ̀ ọlọ́run bá kò mórí díẹ̀ sí fún yàn kò pé yẹn mórí tọ́nà sí fún yàn náà mọ́ alùpùpù sẹ́lá àǹtẹ̀lẹ̀. lọ́gbà ìbéèrè sábẹ́ ẹni tó jẹ báńkì tí àwọn àǹkọ̀ wọn fi ìfipá lẹ́yìn tó ẹ̀ wọ́n fi tipátipá ta àwọn ogun rẹ̀ wọ́n fi ìsàgbèsè rẹ̀ pé òun náà ó san gbèsè náà ní. bẹ́ẹ̀ni ó san gbèsè bẹ́ẹ̀ni náà san gbèsè náà san gbèsè bẹ́ẹ̀ni. àmọ́ ìmọ̀ mọ̀ ń parẹ́ ọ̀rọ̀ bínú òkú mọ̀ gbọ́n mọ̀ pé kẹ́kọ̀ọ́ ló fẹ́ tarí ẹ̀ fún rẹ̀ ìdí ọ̀tá yóò ju iye táwọn sọ̀rọ̀ yẹn ta lọ àyíkò ìmúra Ismail. ọ̀pọ̀ tí méjì ti ń dídẹ̀ lọ sí àwọn ọ̀rọ̀ ọ̀dọ̀tàjì rẹ̀ ṣẹ́rí ìgbà míì kí èèyàn fi lé ẹlẹ́ fún àwọn àdúgbò rẹ̀ kí wọ́n fi àwọn nígbà míì ju pé kí nǹkan tó yẹ fẹ́ tà bàbá jùlọ bí wàá ti kò tà ní ẹ̀rọ ìdíje ṣé kókò sọ̀rọ̀ yìí kò sí owó lọ́wọ́ àwọn ìyàtọ̀ tó wà ní amkọ́lá ti báńkì yìí pé tó wáyé pé báńkì yìí àwọn tí wọ́n dúró tí wọ́n dáhùn owó ní tí wọ́n ilé ni wọ́n lù ú ta kódà kó jẹ́ pé ó tọ́jú mẹ́ta ọdún mẹ́rin ó tó ilé ìta ilé ni wọ́n ta ní ìwà láàrin àsìkò owó tó fẹ́ tó ti lọ yọ owó yẹn lọ. bọ̀dé lọ́dọ̀ tí wa tí ẹ̀rọ abẹ́ta ní èsì ò bá rí ta a lè sọ pé iye tí owó rẹ̀ tọ́jà rẹ̀ bá wọ́ọ̀tì ní téèyàn lè ríta ìdílé kíá ní kíákíá mo wá àwa àgbàdúgbà tó sanwó ó jẹ́ pé yóò kọ́ ti interest interest yẹn àwọn èèyàn níbẹ̀rẹ̀ wọn understand lọ́sì kì í ó sì gbàgbàní púpọ̀ jù fún àwọn èèyàn ẹ̀mí ẹlòmí ò mọ̀ pé ilé òun wọ́n ti ten million naira lóòótọ́ ó wọ́n ti ten million naira iye tí mo kọ́ mo ná ní lórí mi ìjà tó dìbò fífú rẹ̀ ní fífú gbogbo nǹkan sí rẹ̀ àwọn tó bá gbé sójà sí ojú ẹrẹ́ nítorí fún ten million naira what level ní sẹ́yìn ẹlẹ́yìn tàwọn oníwọ́n. market price ni market price ni kéde. first price. àbí first price kéde. kò yí bọ̀dá àbùsọ̀ èrè kò yí bọ̀dá àbùsọ̀ èrè ni wọ́n sọ yẹn inú mọ̀kàmọ́tò wọ̀ lọ́hùn bẹ́ẹ̀lẹ̀ wù budget price first price bi ṣé máa wò pé thirty million naira ẹni máa yẹn nira ní ten million naira hmm. tí o kò pẹ́ torí iye tẹ lẹ́lẹ́ lórí mi tí o wà lórí àmọ́ ṣé bá sọ pé seven million naira kíákíá yóò fi di àbùkátà tẹ́fẹ́ gbọ́ ten million naira láàrin ọdún mẹ́ta yẹn. Hmm. etí àwọn la máa fi wá nǹkan tí ìròyìn lọ a ní alọ́lọ́lẹ́kí alẹ́ ní 79 78 79 máa lọ́lẹ́kí alẹ́ ní lórí islam a ní ustazu àkàrà ń pè ní malam hadi ashara ó ní mọ́tò lorel lorel mọ́tò máa ń gbé mọ́tò mọ́kà ní lorel báyìí tí máa gbé wá ó sì ní pickup tí máa gbé wá mo bá rí hadi ashara tí ń gbọmọ sí ni fẹ́sọ̀ àgbẹ̀ nínú mọ́ náà baro na sun gun vespa mani nan har ya kara ne kawo nan na sani su na biya bukata da su na biya saboda ba ni olifara layi o ni mọ́tò méjì tututu ó ní omi bukata kàdé òun ti o èdè ó wà ra machine àjọ yìí oní vespa níbi àjẹsọ́jà Suzuki méjì tó wà vespa lè lò ẹ̀fẹ́ vespa rẹ̀ nínú àwọn machine ọ̀gá tó lòun fa

ẹni tó wá fẹ́ gbà tó wá sí owó ìlú wa owó gbà pẹ̀lú eré pé kí àwọn ọjọ́ wa nípa ti lóyìn wọ́n kan sọ ẹ̀ àdínẹ́tẹ̀ ìgbàlùmọ̀ nípa wọn tó wá gbà lónà kíjọba òun náà nínú owó ìyàmó owó jàmáà ni wà láwọ̀ sẹ́rù ilẹ̀ ìṣẹ́ àbọ̀ ọlọ́ba bó ti tẹ̀lé síbi kan kálukú ẹ̀ so èyàn tí gbọ́dọ̀ láti yẹn báyìí láti ọ̀nà àtúntàǹkà gan nìyẹn báàbù ẹni tó jẹ gbèsè ìwọ̀ ìrídò àdáwà tó bẹ́ sán ẹni tó gbẹgbẹ́ gbọ́ kàn jẹ́ ọ̀fẹ́ jẹ́mẹ́rẹ̀ ní a eléyìí ohun kéré àwọn nǹkan bẹ́ẹ̀ pé tó bá jẹ́ ọlọ́wọ́ ó tún máa sàṣì ọkọ̀ ìgbàgbé owó yẹn ní Bank yìí Africa Continental Bank àmọ́ ń bèèrè rẹ́gbẹ̀ẹ́ nípa opposite nípa báyìí ọdún yìí kí náà wí lọ Africa Continental Bank mo á rí pé ó yẹ sọ́ọ́lì school ní ìsìn àwọn ti kó lọ́fíìsì àwọn pdp gan wọ́n á láì ìgbàkan ní ah, bank ń rain. wọ́n ní òun òbòdò òun òbòdò jimmy wọ́n ní òbòdò wọ́n lòun ló ní báńkì ẹ̀ ń gbà yẹn àwọn tí wọ́n jẹ kò sí mẹ́rin sí wọ́n jẹ gbé àwọn náà jáwọn yẹn gbèsè lọ ọ́nkù mi ní Savannah Bank sí ìṣúná àwọn yẹn wọ́n rí allowance ìjàpá mi ṣe wọ́n bá lè ṣe one million naira síbẹ̀ kò ní bí ọ̀sẹ̀ mẹ́ta lọ gbígbá bá ojúlùkọ́ léde ni wọ́n rú ìgbàdo ní wọ́n rú ìgbàdo ní ọlọ́ọ̀bà kó sànù wa ó lè rí nìyí kọ́lọ́ọ̀bà kó sànù wa ìwọ́n lè mùsùlùmí aláìní àti sàn ìwọ́n tó láyé àti sàn yìí ọlọ́mọ bó ti sàn fún ẹ̀ ṣe àlà ó di ẹ̀kọ́ làbó òrìṣẹ́ fún wọn ó di ọlá ìkọ́ láyé ẹ̀ṣọ́ lọ́ba gbé yẹn máa láyé dáadáa ọlọ́run kò sọ. lórí pẹ́sẹ̀ yẹn tó bá jẹ́ ìrìnbá sì ti fi gbàmọ́ direct àmọ́ wọn yọ ọlọ́mọ bíi sàfún yẹn pẹ̀lú ògbọ́rọ̀. Hmm. lórí ìtọ́ lọ́wà lórí àwọn ìtọ́ni bẹ́ǹkì lọ́wà lórí ọlọ́wọ́ bá sẹ́rí rìsáàbù ọmọ gbogbo òsì yọ ń kálukú tó ń kálukú ìṣèjọ́ lọ́wọ́ bá mi yẹ gáà subhanahu wa ta'ala yóò ṣe gbẹ̀sẹ̀ lára wọn kálukú ní gbàlùkì àmọ́ ọlọ́run bàbá tí wọ́n gbà wọn kẹfìlẹ̀ ní ọlọ́run mọ́mọ́ sì fún tọ́ lọ́la rẹ̀ ní ti tiẹ̀ ó di wa gbogbo ẹ̀rọ wa gbẹ̀mí tètè o tó ń bá tó alónà yóò má ìrìn náà nínú ayé ó di wa náà ọlọ́run bá kó sànù wa a jẹ́ mi pé hákì àwọn politicians lẹ́yìn yáradùn à lẹ́yìn àwọn Abíọ́lá ni mo sọ yìí nígbà wọn bẹ o mpn ẹ̀kiri gan gbà yẹn gbà yẹn mọ́tò tó rìn jù náà ní five oh five evolution evolution ọ̀ṣọ́ àwọn yàrá bí wàá sì wá sí abbey bank ní amadu bello way wọ́n ti lóòdò owó sínú ọkọ̀ yẹn sàlísà rẹ̀ sì ń wọlé nínú àwọn olóòdò owó sínú síìtì ẹ̀yìn wọ́n tún lóòdò owó sínú boot sàlísà ọkọ̀ wọ́n yọ ẹ́sàtà àkóńbẹ̀ sàlísà ọkọ̀ yẹn sì ń wọlé yín sì ń kalẹ̀ ẹnu sọ̀rọ̀ ìjà ìjìká rẹ̀ ó lọ jọ́s lọ́rọ́ sẹ́lẹ̀ṣẹ̀ tí wọ́n ti ní jọ́s bí kò bẹ́ẹ̀ ọ̀tún tó ọlọ́run àkóso àbẹ̀wò ìjọ láti jọ́s àwọn ọmọ pọ́ńtì ìjọ náà burúkú burúkú bìsí náà wọ́n ti nà náà ni ó kó sí bébí ẹrù ni. ọlọ́run àkóso àná wà láì tàbí kíyàmù. wa alaikumus salam ẹranko oníbèrè ó ní kí ni pàtàkì àwẹ̀ àṣúra tí yóò bọ̀ sí ọjọ́ sátidé àti sunday ẹni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé láti mọ̀ pé ọ̀túnlá sọ̀rọ̀ sọ̀rọ̀ pọ̀ fún wa pé ká máa gbàwẹ̀ lọ́jọ́ sátidé àti ìlú tí wọ́n bá yàn fún wa pé bóun ni àwẹ̀ ó ti fọ́ọ̀lù síbẹ̀ ìsọ́lú èdè ti pọ̀ síbẹ̀ òní ni aṣúra so ẹni tí ó bá ti gba tàdákọ̀ ó ti méjì ti ẹ aṣọ́wà ní ẹni tó bá gba tí ó ti gbà tòní náà ó ní lọ́ọ̀kì kan tí ó bá ti jẹun láàárọ̀ ó lè mọ ó sọ dáwẹ̀ àwọn alákó ti jẹun láàárọ̀ yìí ó fi méjì àwẹ̀ sàǹfààní púpọ̀ jù aláàkọ́ ọlọ́mọ afẹ́jẹ́rì ẹ̀ tẹ́gun ọ̀tá ọjọ́ òní ìjọ ta aṣúra lórí kádà musa aléṣẹ́kọ́sẹ́gun fìràún lọ́fà táwọn yahud ma fi wá fi dúpẹ́ fọ́lọ́wọ́ba ó di wà náà bí dímọ̀ dídọ̀ bá wọn sọ ń gbàwẹ̀ àwẹ̀ olè ń gbà yìí wọ́n bá ní àwẹ̀ tí àwọn ń gbà fi dúpẹ́ lọ́wọ́ba pé ọjọ́ aṣúra yìí 10th of muharram lọ́wọ́n fún ọ̀nà musa ní sẹ́gun lórí fìràún ẹ̀mí àǹtùm áwòlá bí musa mìíràn ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn lẹ́tọ́ sí musa jọ ó bá gbàwẹ̀ yẹn ó lè pàṣẹ káwọn gbàwẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ síta lọ báwọn níwọ̀n wá dùn ọkùnrin yóò kó láyé yókù tó kàn yókù láyé wá ní tó lọ́n bá sọ mi ní bá kéjù ìlànà káàbí àsùnmọ́nà tààsù à tí bá tẹ̀mí bí nẹ́ẹ̀sì ẹ̀ máa gba tààsù àná sọ aláàkọ́ àṣà níbi sílẹ̀ mi ẹlẹ́ẹ̀kejì àníbi tó wà pé máa pàwẹ̀ gbogbo àwẹ̀ láti ẹ̀ ẹ̀ àwẹ̀ ọjọ́ kẹpẹ́rẹ́ yẹn ọ̀pọ̀ orí àṣọ orí ìgbà pé táàṣọ á ah, òun náà nígbà kọlọ pẹ̀lú ẹ̀mí wọn náà máa pàṣẹ rẹ̀ ni ó ti wà ọlọ́mọdé yìí wà. mistake ni àwọn tó ń pé kọ́ ẹ̀kẹ́ yẹn bá wọn dé bí ọ̀rọ̀ sí yóò pé ó ní bá yàn fún wa wọ́n yẹn fún wa ni ó ní bí àwẹ̀ juma kọ́ ẹ̀kẹ́ yẹn gbàwẹ̀ juma ó wa àmọ́ àlùmọ́ àtàtì ìmáàmù Malik ó di oníkẹ́mọ̀ gbàwẹ́jọ́ Friday ó di so tá a fáwọn abáyé báyìí nìkan àfáàmì abáyé báyìí nìkan ìtura bá ti wá fẹsẹ̀ rẹ̀ jù ní tẹ̀lé ó di so ìgbà sọ̀kọ́ máa ma gbàwẹ̀ sátọ̀dẹ̀ fáìn kó mú sátọ̀dẹ̀ nìkan fẹ́ gbàwẹ̀ ni àmọ́ eléyìí wọ́n yàn ni ó bọ́ fẹ́jọ sátọ̀dẹ̀ bí àwọn ẹjọ́ àràfá ni èyí tẹ́lẹ̀ bí lè pàṣẹ sí kí wọ́n gbáwẹ̀ àwọn tí wọ́n kódà ní hajj gan ní àràfà gan wọn ìgbàmí fájì gan gbáwẹ̀ ìròyìn wá kan sílẹ̀ àmìlú wa gorí làǹkúmí ẹ̀ ọba mú lónìí ojú àwọn èèyàn pé tó wọn gbáwẹ̀ tó pọ́ wà ní àràfà ó di wa kódà àwọn èèyàn gbáwẹ̀ eh, milk lójú gbọ́ àwọn èèyàn ó di wa nìkiri. ìjọ yẹn ṣe gbọ́ sí sásúrà àti asúlábọ́ sí sáìdì àmì ìtàpátì ẹ̀ka gbàgbé yọ sátọ̀dì sí haram. nítorí tó yé nìyẹn àtikọ́lọ̀ mi gan-an bóyá ń bẹ̀rù àwẹ̀ yìí bóyá ń bẹ̀rù àwẹ̀ yìí yóò àlọ́ kẹ́kẹ́ kó kálukú má bà á ó lè bí àjọ olùsìn ẹlòmíì máa lè ba ẹlòmíì níyàyà bí ọ̀rọ̀ mọ́tò fáwọn bí ẹ̀ka jọ ní ìbò nìyẹn bá. Hmm. mistake ni mistake ni àgbẹ̀rẹ̀ mi fẹ́ máa sọ̀rọ̀ pé mi mo kọ́kọ́ sọ mi mo kọ́kọ́ sọ̀rọ̀ yìí pé mi mo ti kọ́ gbọ́ ó di nígbà yẹn gbá rẹ̀ jọ sátọ̀dẹ̀ àbí jọ friday àbí jọ sunday èèyàn láti yẹn gbogbo ẹgbẹ́ àwẹ̀ sátọ̀dẹ̀ anílẹ̀mọ́lá àmàlù bìnnìyàn àjẹ́dẹ́ ní gini àwọn aṣúra àbí àràfá àbí tásúra ìyẹn ni ọdí yẹn wallahu ta'ala alam náà subhanakallahumma wa bihamdika la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk